wọ́n ní wọ́n ṣe three sum làbújá kí ni wàá fi kàn yín kí ni ẹ fi kàn yín ṣé ẹ ń jowú ni àbí òun ti yín. Hmm? Adébímpé wọ́n lọ ṣe three sum làbújá kí ló fi kàn yín ṣé scarf mi fine ṣé dáná ṣe wé scarf mi yìí ṣé ó fàáyín mo ṣe wéré mi ẹ ṣàfimilẹ̀. Mm. kí ló fi kàn yín àbí ẹ wò ṣe mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa ń sọ̀rọ̀ kò ṣe gbogbo ìgbà lèèyàn máa ń sọ̀rọ̀ nígbà míì èèyàn máa ń wo èèyàn máa observe <laughs> èèyàn máa observe kí èèyàn wo nǹkan tó ń lọ kí èèyàn máa wo nǹkan tó ń lọ because tí èèyàn bá ti ń sọ̀rọ̀ jù ó máa ń kọ̀ sí èèyàn ní a lot kò dáa kí èèyàn máa sọ̀rọ̀ jù kò dáa kí èèyàn máa wo Hmm. ẹ wò ṣẹ́rí tíyàn bá ń ṣe nǹkan láyè tíyàn bá ń ṣe nǹkan please ẹ bá mi invite àwọn ti wá àwọn ti súnmọ́ bọ̀ máa ti please let me invite them. good evening good evening sir salam aleikum sisi dúpẹ́ good evening ma sisi dúpẹ́ mo wà okay ma ṣẹ́rí tíyàn bá ń ṣe nǹkan láyè tí ò bá ti right mo ò a lot of people ló máa learn from what is happening on social media eh? lórí ọ̀rọ̀ justice for Mohbad téèyàn bá ti wà tó bá fẹ́ sọ rọ́dùn tọ́ bó ṣe máa ń rí gọgọgọgọ òun lẹ́ ń rí yẹn ṣe rí pé lọ́jọ́ yẹn mo sọ pé o màmá bá ya màmá sọ̀rọ̀ ṣe mọ̀ pé mi ì mọ̀ pé kinní yẹn ṣẹlẹ̀ nígbà tí wọ́n kúrò ní kóòtù lọ́jọ́ yẹn tí màmá ti sọ pé èyí tó máa fi ṣe autopsy kan lọ ṣe DNA mo ní òkè ìgbà mo ti rí gbogbo nǹkan tó ń lọ understand ṣe lè mi èmi máa observe yàn gan I can see through you. I look at if I look at you like this, I'll be able to say one or two things about you. I understand. I didn't know anything though. I did not hear anything. But good evening, sir. Mo mọ̀ because life eh èèyàn gbọ́dọ̀ máa expect worst with anything bá ń ṣẹlẹ̀. ok wọ́n wá ń pariwo DNA DNA ṣe rí ẹni tí wọ́n bá fi DNA tí wọ́n bá ẹni tí wọ́n bá fi DNA lọ òye kó wá ṣe DNA tó o bá prove ẹ̀ anybody tí wọ́n bá fi ti ẹni tí ò oyè yín ẹni tí ò bá bá ẹ sùn àbí àwọn èèyàn tó support DNA yẹn lórí social media yìí pé lọ ṣe DNA wàláì oníṣìnà aláràkà alágbèrè lẹni náà ẹgbẹ́ nǹkan tí mo sọ tí wọ́n bá sọ pé tó bá sọ pé aláṣẹ ah is there any death sentence sọ pé bẹ́ẹ̀ ni death sentence ni ẹ get kan tí mo sọ good evening tk ẹ get kan tí mo sọ tó ń bá sọ fún mi tó ń bá sọ fún ẹ pé ṣé díẹ̀ sentence ni ọkọ mi ti béèrè Mi náà ti ṣe olórí burúkú ni ẹ lọkọ ẹ ṣe béèrè díẹ̀ ní lọ́wọ́ ẹ ẹni tọkùnrin bá béèrè díẹ̀ ní lọ́wọ́ ẹ olórí burúkú ni tó dẹ̀ ṣe tó dẹ̀ ṣe ń fẹ́ ọkọ yẹn lọ ẹni tí ọkùnrin bá la ẹnu tó bá béèrè díẹ̀ ní lọ́wọ́ ẹ tó dẹ̀ lọ ṣe tó dẹ̀ ṣe wà ní ilé ọkọ yẹn wàláì olórí burúkú ayé àtọ̀run lobìnrin náà ẹ gbọ́ oníṣìnà alágbèrè oníkébékébé òun ni irú obìnrin yẹn ní ẹni tí obìnrin tí ó bá jókòó tí ọkọ ẹ̀ bá sọ pé wá ṣe DNA àwọn ọmọ yìí fún mi tó wá lọ gbéra tó ṣe DNA yẹn fún mo ti gbọ́ táwọn kan sọ pé tọkọ mi bá béèrè DNA lọ́mi wà láì mi tẹ níwò lẹ́ẹ̀mejì kíá màá ní kó lọ ṣe DNA kíá màá ní kó lọ ìwọ obìnrin bóyá òun wò mí ni o bóyá òun gbọ́ mi ni o tọkọ ẹ bá béèrè DNA lọ́wọ́ ẹ to dẹ̀ lọ ṣe if your husband ask you for the DNA of, the, of your children and you, you went ahead to do it and you're still in your husband's house hey baba ńlá alágbèrè aláṣẹ́wó oníkebekebe ole gbogbo ìwà tí wọ́n fi ń pe obìnrin láìdáláyè gbogbo ẹ̀ ló wà lára bẹ́ẹ̀ ni gbogbo ìwà burúkú tí wọn gbọ́dọ̀ bá mú obìnrin rere lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹ̀ tí bàbá àwọn ọmọ ẹ bá béèrè DNA lọ́wọ́ ẹ̀ ẹ́ tó bá ṣe DNA yẹn fún tètè máa páàkì ẹrù ẹ kó o tó ṣe máa páàkì ẹrù ẹ báyìí kó ti máa sọ òkè ó fẹ́ DNA ṣáwọn ọmọ tá a bí máa wọ̀ tètè máa kó ẹrù ẹ jọ kó tó ṣe DNA yẹn fún DNA ni last thing tó máa ṣe nínú ilé yẹn mọ ìwọ tó bá sọ pé wọ́n ti béèrè lọ́wọ́ mi rí nàìmí náà ṣe ọkọ mi dé appreciate mi ó tún lọ ra pẹpẹ súùpù fún mi olórí burúkú gidi òun ni orú obìnrin bẹ́ẹ̀ ọ̀lẹ alápámáṣiṣẹ́ olè ọ̀fọ́n olójú kòkòrò tí ò ní iyì lára tí ò ní dignity tí ò sí respect lára ẹ bí obìnrin òun gangan òun ni ẹ obìnrin tí eni tí ò bá tí ò ẹni tí ò bá fádà ọmọ ẹ bá béèrè DNA lọ́wọ́ ẹ tó o lọ ṣe fún láti prove abi àbí àwọn kan tó máa sọ pé òkè o lọ ṣe DNA láti prove mine obìnrin eni ẹni tí ò bá fádà ọmọ ẹ aráàta ẹ̀gbọ́n ọkọ ẹ bàbá ọkọ ẹ ìyá ọkọ ẹ anybody tí ò ń ṣọkọ ẹ tó bá fi lè béèrè DNA lọ́wọ́ ẹ̀ tó ní ah mo fẹ́ proof ara mi pé mi ń ṣoníranù wàhálà olórí burúkú obìnrin nìyẹn tí ó gbọ́dọ̀ máa fi ṣépè fóbìnrin tí o bá ṣe irú ẹ̀ fún èyí tó bá ṣe DNA irú ẹ̀ fún èèyàn tí ò sí ń bẹ̀ níjọ́ tó fẹ́ ṣẹ̀dá ọmọ ẹ̀ ṣó tún ti gbọ́ ìwọ obìnrin tí ará àta ẹ̀gbọ́n ọkọ o ìyá eni ẹni o màmá ti ẹni o bàbá ẹni ẹni bọ́dì tí kì í ṣe bàbá ọmọ ẹ̀ tó tún bá béèrè DNA lọ́wọ́ tó wá sọ pé ah wọ́n ń mi ládùúgbò mo fẹ́ fi prove ẹ̀ wàhálà olórí burúkú ẹni tó bá tún sọ pé kò ṣe náà àwọn aláyé bá ṣe rí àṣà má ṣàǹfààní ọ̀lẹ alápá má ṣiṣẹ́ òun ni ó máa prove nǹkan orí burúkú fún yàn ṣe rí gbogbo ilé ayé tá a wà you must learn how to say no you must learn how to stand on your feet gidigba ilé ayé yogun ni Ti o bá sá fún ogun kan tó ń Imi àtúndé ẹ bá mi share video. yìí tí ogun kan de dé tó bá fi lè sá ìmí tún máa dé o dámì pé o máa sákú nìyẹn ẹgbẹ́ nǹkan tí mo sọ tí ogun kan bá bọ̀ tó wá ti sá lọ pé torí ogun ń bọ̀ ogun ò lè fi yàn sílẹ̀ ogun máa wá ó máa lọ ó tún máa ṣẹlẹ̀ àwọn ọmọ tó bí ogun ṣì ń bọ̀ tí o bá sá fún ogun hmm? please ẹ bá mi share fídíò yìí. ọlọ́run olórí tèmi olúwa bẹ́ẹ̀ ni. ọmọlá good evening. ẹ ẹ̀ dẹ́ bá mi invite wọn náà ẹ bá mi invite àwọn tiwa náà àwọn members wa. good evening good evening abosede good evening ma good evening sis sewaka. Oh yeah, bá mi ẹ bá share video ẹ bá press lock button please. Mm. good evening bọ̀bọ̀ good evening ma ẹ kalẹ́ ma adéọlá ọlátọkùnbọ̀ good evening thank you ma thanks thanks for the stars Sharing ní nǹkan tó wà important jù láyé ni pé strong people around you Let's get strong people around there gbogbo ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe lórí social media yẹn tí wọ́n ń pariwo díẹ̀ ní gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn gbogbo nǹkan tá à ń gbọ́ tí wọ́n sọ lórí social media yẹn the only person tó lè paná ẹ̀ òun ni Cynthia I get the only person veron eh? wọ́n ṣẹ̀ṣẹ̀ release ẹ̀ ni ó wá ṣe yàmàyàmà lórí social media. Eh? àwọn ní DNA ṣé DNA death sentence ni kí ló ṣẹlẹ̀ tí wọ́n DNA ṣe Gugu, gbogbo nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú gbogbo style tí wọ́n ń lò mo mo rò pé iná ti máa gbọ́ gbogbo oríṣiríṣi how far they have gone to embrace mama to to do oríṣiríṣi to get DNA from Ọmọ́wùnmí and Liam to do everything ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́ gbogbo ibi tí wọ́n ṣe rìn láti embrace mama láti ṣe oríṣiríṣi láti ṣe oríṣiríṣi láti get to Wunmi to get DNA by force by fire ẹ ti gẹ̀ tẹ̀ kò bá mi lójijì mo mọ̀ kó máa rí bẹ́ẹ̀ No, kò be mi lójijì because I'm surprised that mobile mobile can said they should do DNA instead of autopsy. No, and no, am I, you know, no. You said, kò sí nǹkan tó, you know, to me, I'm not surprised. Sure you get, but you can't blame her. Hey, they blame mama Mohbad now she understand anybody can say anything you can't blame her is there rationale behind the eh, demand for DNA that is discussed yes you can't blame her for saying that anybody can say anything It but What's now left to you ṣé you get it's now left to you tí wọ́n fẹ́ wá àṣebí united kingdom ó ní wọ́n ti ṣe dna kan kán lọ lò yẹn náà yẹn náà ti wà ókè náà àbí olùlọ́yọ̀ náà lẹ́nu wọ́n ti ṣe kan ní dubai is that not enough huh. because listen if i listen to how people talk about this dna on social media like eh, tó bá ṣe dna yẹn tán tí ò bá jẹ́ mohbad ló lọ́mọ Wùnmí ní láti bọ́ta kó tún wá ṣàlàyé fún wa ẹni tó lọ́mọ rí lé. Really? ọmọwùnmí cynthia alọba tí o bá ṣe díẹ̀ nìyẹn fún wọn tó bá lọ accept àbí tí wọ́n lọ gbé ẹ sí meeting tí o lọ agree kó fẹ́ ṣe DNA fún àwọn èèyàn wọ́n ní wọ́n sọ pé eh kí wọ́n má kí wọ́n má print ẹ out kí wọ́n má publicize ẹ kí ọmọ títí ẹ làwọn èèyàn debate lé lórí <laughs> ọmọ Tọ́lání <coughs> ọmọ títí ẹ àbí ọmọ jòsí ọmọ tí wọ́n fúnra rẹ̀ lóyún ẹ̀ àbí wọ́n ní wọ́n sọ pé ẹ kàn ṣe kí jòsí wá sáìn kàn bá publicize result ọmọ títí ẹ mo gbọ́ táwọn kan tún dìbẹ́tì lé lórí tán bá ṣe tán tó bá jẹ́ Mohbad kan ló lọ́mọ o gbọ́dọ̀ wá sọ ẹni tó nínú ọmọ títí ẹ tí wọ́n ní oyún ẹ̀ ha in fact Ọmọ́wùnmí mi ìfẹ́ mọ àwọn tó ń advice ẹ o I don't want to know àwọn tí wọ́n advice ẹ pé kíní kan kó lè fi mẹ́nu ayé kúrò óhó oh, oh, ẹni ayé kankan explanation ṣùgbọ́n nǹkan tí mo sọ óhó oh, ayé kankan ní explanation èmi gan fẹ́ mọ bí wọ irú obìnrin tó jẹ́ lórí ọ̀rọ̀ DNA tó bá ṣe èmi gan máa mọ irú obìnrin tó jẹ́ Ọlọ́run To bá ti ṣe tán either ọmọ Mohbad ni o àbí otherwise i don't want to know mo kẹ́ i always tell you i don't want to know torí mi kọ́ ni mo lọ́mọ àwọn ọmọ tèmi wà ní ilé kò lẹ́sẹ̀ ẹni bi mi mí ẹni bi bí ti mo bi wọn fun. i don't want to know To bá come out if you do it kó come out pé wọ́n lo. lọ omo Mohbad ni Emi fúnra Ami ma ṣe show fun. ẹ o gbọ́ èmi fúnra mi báyìí màá ṣe show fun. ẹ ṣé ti gbọ́ ẹ̀yin tí ń tí Wùnmí ba ti ṣe DNA yẹn fún yín tó bá fi lè bota ṣe DNA yẹn tó accept la ṣe DNA máa wá jọ yín àjọṣe ṣò fún ṣe ti gbọ́ so ẹ máa gbàdúrà kó ṣe torí màá wá morú ìyá tó jẹ́ irú ìyá tí wọ́n jẹ́ tó bá wá ṣe àwọn tó ń sọ pé ẹn fòyọ kíní kan yẹn yóò hó anybody obìnrin ni ẹ wọ ló bímọ ẹ má jẹ́ káwọn èèyàn debate lórí result ọmọ ẹ ò ṣe DNA so ò ṣe DNA ẹni tó bá fẹ́ kú tí jòsí bá fẹ́ kú times ten ní kó lọ kú dànù anybody tó bá fẹ́ join jòsí tó bá fẹ́ kú ní kó lọ kú dànù ó gbọ́ nǹkan tí mo sọ kò sí bó ṣe fẹ́ ṣe dna yẹn kó ṣe mẹ́wàá pọ̀ they will still come for you kó ṣe dna yẹn mẹ́wàá papọ̀ they will still come for you ẹni tó bá advice eléyìí tó bá ní lọ ṣe dna yẹn fún wọn oníranù ni wọ́n alágbèrè lẹni tó máa advice ẹ èmi o ọmọtọ́lá ni mi ní advice anybody kó lọ ṣe DNA fún yàn àbí mo ti bẹ́ẹ̀ sọ́rí àbí mo ti bẹ́ẹ̀ sọ́rí pé à ah, ìwọ náà tí ẹ ṣe rí àbí wàá ṣe ni mi ti ever sọ́rí pé àbí wàá ṣe ni no because kò make sense sí mi kò make sense sí mi àwọn content mo máa sọ pé for our own sanity so that the, the son ọmọ ẹ̀ ọmọ ẹ̀ fún kíni tí bá tí ọba bímọ nǹkan tó bá sọ fún ọmọ ẹ̀ ló máa gbọ́ kì í ṣe public ló fẹ́ bẹ́ẹ̀ race ọmọ ẹ̀ wọ́n ló máa race ọmọ ẹ̀ wọ́n ló máa ṣàlàyé nǹkan tó fẹ́ sọ fún ọmọ ẹ̀ tọmọ yẹn fẹ́ gbọ́ ló fẹ́ gbọ́. Balogun Oluwatoyin Onitolani don't say that you didn't live in Nigeria. What is happening in Nigeria? What happened? Ní ìlú tọ́jọ́ bí wá sí kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? so àwọn ará nàìjíríà ló máa béèrè dna jọ máa tí balógun olúwa tó iṣẹ́ nàìjíríà lẹ́yìn ń gbé ṣáwọn ará nàìjíríà béèrè dna tàwọn ọmọ tó wà nù yàrá yín fún lọ́wọ́ yín kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ nàìjíríà wà á yìnrìn fandafanda fandafanda kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nàìjíríà ṣáwọn nàìjíríà ló bí abímọ ni àwọn ló lọ mọ wẹ̀ so káwọn kan jókòó síbì kan ṣebí justice for Mohbad lẹ́ ń wá ṣebí ẹni tó pa Mohbad lọ wá ṣé Liam ló pa Mohbad ni ẹ ṣe ń wá DNA Liam ṣé Liam ló pa Mohbad ni wọ́n béèrè ni so Liam lẹ́ máa fi wá justice fún Mohbad ṣé make sense ni àbí ṣé ó make sense so ọmọ tó ọmọ ọdún kan ọmọ kónkolo òun lè fẹ́ fi wá justice ẹni tó pa aṣọ ọlọ́pàá béèrè lọ́wọ́ yín pọ́ kó wá fọmọ ẹ̀ wá ẹni tó pa Mohbad ló ṣe jẹ́ pé orí burúkú láwọn kan máa ṣe tó máa advice ẹ̀ wrongly tó máa sọ fún ẹ pé go and do it ó lọ ṣe o ìwọ náà lọ ṣe àwọn oníṣìnà ni wọ́n ẹni tó bá lanu tó bá sọ fún ẹ pé go and do DNA aláràkà àwọn tó wà nílé ọkọ tó ń ṣe ṣìnà ni most of them and that is the truth àwọn tó wà nílé ọkọ tí ọkọ kan òkú ń kọ́ ń àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọkọ kan òkú ń kọ́ àwọn alágbèrè obìnrin tí wọ́n lè fi yan gàn obìnrin tí wọ́n kì í fi tọrọ obìnrin àwọn ni obìnrin tó máa sọ pé kó lọ ṣe DNA tó máa ní kó máa ṣe DNA ọkọ ọmọ ẹ fún àwọn bàbá oníbàbà ṣé DNA ṣé jòsí ti ṣe DNA àdúrà rí tó ṣe máa máa béèrè DNA ọmọ tí wọ́n bí it's highly disrespectful ó wà ridiculous ó irritate me. irritate me. ṣé àwọn ọmọ jòsí ṣé jòsí ti ṣe DNA fún wọn rí ṣé ó ti ṣe DNA fun Mohbad rí ṣé ó ṣe fún àdúrà rí ó ṣe jẹ́ títí ẹ ló ń béèrè kò ní ráìtì láti ṣe DNA títí ẹ bọ́ ó ń béèrè lọ́wọ́ títí ẹ kóun kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyá Mohbad kan wá ṣe DNA fún àwọn ọmọ náà àbáwọn ọmọ tó kù tán bí pé ẹ wá ṣe DNA fun àwọn ọmọ yẹn tó ṣe jẹ́ pé ọmọ títí ẹ tí ò ní ráìtì lé lórí ló ń béèrè DNA fun. tó bá ń wá ikú tí jẹ́ sọ mi tó o bá gbọ́ o sì máa gbọ́ lọ́la o tó bá ti wò ṣe o lè má sin bí o dẹ̀ lè gbọ́ tó ń bá sọ fún ẹ o dẹ̀ lè tún gbọ́ jẹ́ sọ fún ẹ sórí tí wọ́n bá téèyàn ọkàn bá sọ pé ọmọ títí ẹ làwọn fẹ́ fi wá justice fún Mohbad sọ fún wọn pé wọn ò tí ì rẹ́dí láti rí justice ọmọ títí ẹ ló fẹ́ fi wá ikú tó pa Mohbad ni wọ́n á wá lọ sálágbọ̀n anybody kí wọ́n kó orí jọ kí wọ́n pọ̀ kí wọ́n tò tẹ̀léra wọn sọ fún wọn pé kò ń ṣe ọmọ tòun ti ẹ̀ yìí ni wọ́n fi wá justice fún Mohbad ọmọ tí wọ́n bí òun kọ́ lè máa fi wá justice fún Mohbad. nǹkan tó má wọn tí wọn lọ kọ àwọn ọmọ wọn lọ ṣe DNA tó jẹ́ pé ọmọ títì ẹ náà béèrè DNA lọ́wọ́ ẹ̀ wà á ní pé kò lè ṣẹlẹ̀ má jẹ́ kí wọ́n fọmọ ẹ wá ikú tó pa Mohbad ẹ tó bá ń wá ikú tó pa Mohbad kó gba station lọ kó ṣe ọmọ títì ẹ lọ máa fi wá ikú tó pa Mohbad. nǹkan tí mo sọ ti yẹ i will say it hundred times one million times ṣọlá àwọn obìnrin tó ń rí most of them wọn ò ṣobìnrin o ṣọlá àwọn obìnrin tó máa ń sọ̀rọ̀ ìgèdè eh, eh, eh, dna at least for her printing for her clinical for my mental health for. wọn ò ṣobìnrin o tó máa he mọ́ wọn lé ọkọ báyìí wọ́n máa datọ́ wọn wọn lẹ́ni wọn kì í ṣobìnrin o obìnrin tó lè dúró tí ò lè sọ̀rọ̀ kó dúró síbẹ̀ pé máa kú síbẹ̀ kò ń ṣobìnrin o you must be able to stand and say màá dúró wo mo ń bì wo kò kí n ṣobìnrin o sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ social media yìí ó ń ṣàlàyé bó ṣe máa rìnrìn àjò ẹ fún ẹni ó ń sọ bó ṣe máa rìnrìn àjò ẹ ó ń sì It's now left to you. If you know how to use it, take advantage of it. All what will happen to you within these 10 months, is, it is enough for you to build your life on it. Ṣé you get? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí oṣù mẹ́wàá ẹ̀, ó tó ẹ. Ṣé o mọ̀ pé wàá jókòó nígbà mi, wàá máa wò pé àbọ́ ọlọ́run ò sí ni, ọlọ́run wà ọlọ́run tọ́ ẹ sọ́nà bó ṣe máa rìnrìn àjò ẹ̀dá ẹ̀ ilé ayé ẹ̀ sórí nínú nǹkan tó ṣẹlẹ̀ fún ten months iṣẹ́ tó máa ṣe wà níbẹ̀ ìwé tó máa kà wà níbẹ̀ bó ṣe máa rìnrìn àjò business tó fẹ́ ṣe bó ṣe máa lówó gbogbo nǹkan tó máa ṣe láyé ẹ̀ ó wà ní ten months àfi tí ò bá mọ ẹni tó tí ò bá rí àwọn èèyàn tó lè ṣàlàyé fún ẹ. bó ṣe máa rìn how you're going to deal with friends, how you're going to deal with family, how you're going to deal with this, how you're going to deal with that, how you're going to deal with future. Ó wà nínú 10 months This is just the story. How how you're going to live your life. It's, it's now left to you. to o bá máa realize, tó bá máa It's not a joke oh, because some of some of you will be watching this and be listening to everything like okay, bóyá I can cash fund. But to you, especially Omo woman everything in this with this 10 months wala wahala learn from it learn from it Ko o mọ bó ṣe máa rìnrìn àjò the journey of your life if you study everything very well you will know how to pass you will know how you will pass through every problem that comes to you in future You say I don't know Josie problem with this DNA. <laughs> Josie problem with DNA is Wumi. Sure you get? Josie problem You know DNA Wumi ni. Ẹ bèrè pé báwo ló jẹ́ Wumi? Ẹ look pé báwo ló ṣe jẹ́ Wumi? Ó ti study Wumi ló ṣe ń ṣe. Tó bá jẹ́rú èmi mo fẹ́ Mohbad kò lè ṣerú ẹ̀fẹ́ mi Ọlọ́run gbọ́. Kò ní àní síbi táwa kò ní ni bẹ̀rẹ̀ DNA yẹn. Kọ́sá ti mọ̀ mí because gbogbo nǹkan tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣe yìí ẹ wo ibi tó ń gbé gbà ó ń gbé gbà tó bá jẹ́ pé ẹni tó dúró tó mọ̀ pé yá ìsẹ́ni yìí kò ní gbà bọ́n fọ́ gbogbo ọba ìlú wa kò ní gbà ìwọ gan ni máa lọ parabulate kó máa rìn kiri kó máa wọ́n dájí kó máa pèèyàn kan lọ́ndájí kó máa pa àwọn kan kó máa pa àwọn kan me you know what i mean now ṣé you get èmi mi ò kí change mind mi for anything once i make up my mind i don't care what you're going to do i don't care kó lọ gbọ́ba wá kí n wà wájú adájọ́ kó gbé mi lọ court i will stand on it pé no i'm never gonna ridicule myself ṣé you get so that's why i say Wunmi tó o bá lọ ṣe DNA fún wọn pẹ̀lú gbogbo ìrìn orí burúkú Eh, rìn yẹn eh, wọ́n pe bàbá Mohbad wọ́n pe ìyá Mohbad wọ́n pe kinní kan ọba àpè ìyá Mohbad ọba àpè gbogbo ayé ìwọ ló lọ́mọ ẹ̀ ló sọ fún wọn pé ò ṣe DNA fún public ọba lọba yẹn Mohbad lẹ́yìn o ọba rẹ pé wọn gbogbo nǹkan tó ń jọ ń sọ yẹn tí kinní kan ṣá máa ń pè tí gbogbo wọn pè even tí ya Mohbad bá eventually agree pẹ̀lú wọn kò mí pé wọ́n fẹ́ agree àbí anybody can say anything even tó bá lọ bá mom sí ẹ even kò jẹ́ màmá tó bí ẹ lọ́mọ lọ́wọ́ lọ bá tí mom sí ẹ agree ebi wo ló lọ́mọ ṣe màmá ẹ̀ ṣàkó ló bímọ ṣé ìyá wùn mi ló lọ́mọ ni àbí kọ́ lọ bá màmá ẹ̀ tó bí ẹ kọ́ lọ pa dípò mọ́mí ẹ̀ lamẹ́ríkà ẹ jẹ́ kó ṣe dna ṣebí màmá ẹ̀ kọ́ máa sọ tiwọn ni màmá ẹ̀ ló kọ́ ló bímọ ìwọ màmá ẹ̀ kọ́ ló bí Liam náà ìyá wọn mi ìwọ ló bí wọn bí Liam wàá sọ fún wọn pé kò lè ṣẹlẹ̀ ó rí gbogbo ọ̀nà tó ń gbégbà but i'm just watching because tó bá yá ìdá àwọn ni pé kán sáyìn ìwé o kán má sáyìn ìwé o kán ṣe kíní kan o Come máa sọ̀rọ̀ sí result síta o kọ́ máa ṣe gbogbo ẹ̀ síta o it is ridiculous ó wà ridiculous either you accepted to do it if you accept to do it and then oh negative oh positive oh, it's highly ridiculous me i don't want to know anything about ọmọlọmọ tí kìí ṣe mi mo i don't care Share you get so can you tell lè fi irú ẹ̀ lọyàn What is disrespecting you? tó o bá dẹ̀ wá sọ pé o fẹ́ prove nǹkan kan fún wọn á jẹ́ pé ìwọ gan wà ridiculous that is it I don't care what other people can say we are all different àwọn obìnrin yàtọ̀ sóbìnrin obìnrin bá ṣe pọ̀ yìí a yàtọ̀ síra wa bá ṣe pọ̀ tó yìí a yàtọ̀ síra wa ẹlòmíì wọ́n lè gbọmọ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ọmọ tó finú ẹ̀bì ẹlòmíì neighbor lè gbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ọkọ lè gbọmọ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ìyá ọkọ lè gbọmọ lọ́wọ́ ẹ ẹlòmíì wọn máa gbóbìnrin wá sínú ilé fún wa ní kó lọ bomi sí bàtùmù á ṣe obìnrin ní gbogbo wa wá yàtọ̀ síra wa fọdẹfà pa àwọṣọ kì í ṣe pé nítorí pé àjọ lọ́yàn láyà bákan náà ni wá á yàtọ̀ síra wa ṣé you get nǹkan tí mo sọ so àwọn kan wà bọ́kàn wọn gbé obìnrin wá sínú ilé á tún ní kó lọ bomi sí bàtùmù á ṣe bọ́kọ̀ wọn lọ sílé girlfriend fún three days one week wọ́n á tún dé wọ́n tún máa ní darling wọ́n kí ló fẹ́ jẹ what what what, do you want to eat ni wàá máa gbọ́ Daddy. what can i make for you are you hungry because that is how they are but me oh, me i don't tolerate nonsense this is the me. i don't care àwọn èèyàn tó súnmọ́ mi wọ́n mọ̀ mi ẹbí mi àwọn ẹbí me, mommy. mi èmi ban ń gba ó lè Me call lọ mi kò lè walk out rárá láì mi ò No way, lọ́wọ́ anybody. I totally agree with you 100% and this is why I love so, you're so brave. Ah, no, no, no, no, no kó o mú bọ́n dání ò lè gbọmọ lọ́wọ́ mi ọlọ́run bó ṣe máa ń gbọmọ lọ́wọ́ ẹlòmíì yẹn láyé láyé láyé láyé mi tí ì rí júpítà tó lè gbọmọ lọ́wọ́ mi ọkùnrin kan á gbọmọ lọ́wọ́ mi ọkùnrin ọmọ tèmi bí tí mo wọlé bọ́rùm fún ah kí ni percentage tó ní bẹ tó fẹ́ fi gbọmọ odindi ọmọ lọ́wọ́ tèmi báwo ló ṣe jẹ́ ṣé mo ya wèrè ni bóyá mo tún bóyá tó fẹ́ pé mi ìmọ̀ kan tí mo ń ṣe ṣá bọ̀ pé mo mo sound o ìrọ̀kù ah, sẹ́ni náà débi téèyàn kan máa gbé mi condition lórí ọmọ tèmi bí mi ì tí ì rí bàbá ọmọ mi gan lè gbé mi condition lórí ọmọ mi ká bá sọ pé nobody ìyá ara ta kò lè so gbogbo itú tí wọ́n ń pa yẹn ẹ kinní kan ń sọ̀rọ̀ mo ti ẹ bá ní gbogbo nǹkan tí mò ń gbọ́ tiktok lẹ́nìí ẹ if she do their dna uh, if Mohbad that boy is not Mohbad son if that boy mm, that boy not Mohbad son we still have to come out and tell us the father of that boy mo wò pé really ọmọ ẹ̀ Ma fún wọn lọ́rọ̀ sọ má fún wọn lọ́rọ̀ sọ they are not in the right position to ask you gbogbo àwọn olórí burúkú ọkùnrin tó jókòó social media tó ń sọ̀rọ̀ díẹ̀ ní ọmọ títí wọ́n bí yẹn ọmọ tó wà nù yàrá ẹ̀ táwọn èèyàn ń discuss ẹ̀ yẹn sọ pé tó bá sọ pé ẹ táwọn bá ti ṣe díẹ̀ ní lọ́ máa rí ikú tó pa Mohbad nìkan ọ̀hún ní rí tó bá fi lè sọ bẹ́ẹ̀ fún ẹ pé ẹ ẹ is a motive tó bá ti rí tó bá ti ṣe DNA la máa mẹ́ni tó pa Mohbad níwọ̀n ní rẹ́ni tó pa Mohbad tó bá jẹ́ nílẹ̀ jókòó tí wàláhì ẹ̀ ní rẹ́ni tó pa Mohbad tó bá jẹ́ ọmọ mi yìí lẹ fẹ́ fi wá ẹni tó pa Mohbad wàláhì ẹ̀ ní rí o wàláhì ẹ̀ sunkún sábọ̀ ẹ̀ ní rẹ́ni tó pa Mohbad tó dẹ̀ lè fọmọ tèmi wá kó tó pa Mohbad ọlọ́pàá ló máa wá ẹni tó pa Mohbad kì í ṣe ọmọ mi ló máa bá yín wà ṣé you get stand up on your feet go stand right gbogbo mo mọ̀ pé ó ní oríṣiríṣi oríṣiríṣi àwọn èèyàn tó ń sọ ee àbí o àbí stop don't listen to them most of these people that are advising you tí atẹ́gùn bá kọjá wájú ọmọ tí wọ́n mọ̀ máa kébi bébì ni o àwọn tó máa advice ẹ ẹ bóyá kò lọ ṣe bóyá kò lọ ṣe tátẹ́gùn bá fẹ́ wájú iwájú ọmọ wọn báyìí wọ́n fẹ́ pààyàn ni o don't allow them o. Oh. Anybody that come to you and say, oh, maybe you should go and do DNA, tell them to go and do their own DNA and send it to you. They will never do it, oh. They cannot do their own children DNA and send the result to you. Not to talk of the public. So don't allow them to tell you. If anybody say, eh, she did say, oh, my, but I been hide it, go hide it, no, no, she won't allow ṣé kò ti yẹ you eh, kinní kan ẹ eh, kinní kan sọ pé wọ́n ló lọ́mọ ẹ̀ Tell them no. Me, I'm waiting for you to go and do the DNA. If you allow them, if you do that DNA, me, I will join Team Josie. I'll come for you. I will come for you. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́ Team Josie? Ẹ kú ojú lọ́nà àbí báwọn ṣe ẹ kú ojú lọ́nà o. Mo ń padà bọ̀ ń DNA màá wá mọ orú ìyá tó jẹ́ bọ́mọ yẹn ṣe ní value tó ẹ̀ mo fẹ́ rí value tọmọ yẹn ní mo fẹ́ wo bọ́mọ yẹn ṣe ní value sí ẹ̀ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn tá à ń bẹ́ẹ̀ mo fẹ́ wo orú value bó ṣe ní value bó ṣe jọ ẹ́ lójú tó tó ṣe lè ta fún public torí tó bá ṣe DNA fún àwọn public tí wọn ò mọ ẹ rí mo bá di wà láyé àwọn wèrè tọ̀hún rí ẹ rí tọ̀hún mọ ẹ rí mo bá di wà láyé tí wọ́n bá lè béèrè DNA lọ́wọ́ ẹ tó bá lè ṣe fún wọn a jẹ́ pé tọ́ba tọ́ba ní kò gbọ́mọ yẹn wá wà gbé fún wọn àwọn olórí burúkú tí wọn ò rí erí nígbà tí Mohbad wà láyé nígbà tí wà tí ọkọ tẹjọ jẹ tẹjọ mu tẹnì kankan ọdẹ ẹ mọ tọ ọmọ ẹ tọ ọmọ kankan nípa ẹ tó jẹ́ pé àwọn ọlọ́ni gut láti máa discuss ọmọ tó wà nù yàrá tiẹ ọmọ tí wọ́n ń fún lọ́yàn tó nù ilé ẹ á jẹ́ pé nǹkan míì ti ṣẹlẹ̀ nìyẹn so èmi náà dúró o a lè ní kò ní rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ etiquette a lè ní kò ní rí bẹ́ẹ̀ Tọ́lá ní it's still her decision anyway. Me, I will never advise some anybody like that o oh. because mo ní dignity. Sori àwọn tó bá ń sọ pé ah kíní kan wọ́n mú Can you come? kò it's big deal bẹ́ẹ̀ kò jẹ́ fún sanity ẹ̀ àwọn tí ò ní dignity tó jẹ́ pé ará àdúgbò gan tó máa halẹ̀ mọ́ wọn wọ́n á gbọ́mọ wọn fún neighbor so téèyàn bá fẹ́ kú o mọ̀ pé wèrè kò sẹ́ni tó lè gbọ́mọ lọ́wọ́ ẹ̀ wèrè wèrè tó ya wèrè wọ́n tó bá fẹ́ gbọmọ lọ́wọ́ wèrè wàá ṣe kó tó jẹ so bó ṣe jẹ́ nìyẹn wèrè nìyẹn o tó ti lù sanity ẹ̀ èèyàn kan wá fẹ́ gbọmọ lọ́yẹ̀ kó ń bá tọ́jú ẹ̀ mọ̀ pé kò ní gbà ṣé mọ̀ kọ́tẹ̀ tún ní reason pé ó ní mental problem pé kò mentally kò stable ó yẹ kó gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó lè bá look after ẹ̀ ṣé mọ̀ pé kò ní gbà nǹkan tó ń pè ní abiyamọ òun gangan nìyẹn ṣùgbọ́n pé lágbájá kan fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ ọmọ mi please ẹ̀ mo fẹ́ fi ọmọ mi láti short wọn ọ̀pọ̀ ọmọ tí wọ́n bí tí ò ní ju ẹyọ kan lọ kéèyàn tẹ̀ lọ́mọ ẹni tó bá ti gbọ́mọ ẹyọ kan ẹ̀ to fi settle public á jẹ́ pé o lè fọmọ yẹn ṣògùn owó nìyẹn fúnra rẹ̀ téèyàn bá ti mú ọmọ ẹ̀ báyìí tó fi ṣọ́ọ̀tì public up á jẹ́ pé èèyàn lè mú ọmọ yẹn ó lè fi ṣògùn. a child I push out of my bed. ṣe pé wàá lóyún òmò kan tójú ẹ máa rí foyún bó ṣe lóyún bó ṣe bímọ nínú ìnira màá wá máa fi settle public just because I don't want them to talk Kilo ló ṣẹlẹ̀ tó sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ kú let me tell you something if they come to you and say eh motive ni o tell them if tí kò judge bá wa wájú ẹ tell them you can never use your child to find the death of Mohbad let the police do their job this ọmọ can kan okay ṣọmọ yìí ló pa àmà bẹ́ẹ̀ no then kilo wa wá ṣẹlẹ̀ fẹ́ fi wá Kilo ẹ̀ Kilo ló Kilo kí ló ṣẹlẹ̀ tí ẹ fi ń wá díẹ̀ ṣé Liam ṣé wọ́n nígbà tí nọ́ọ̀sì wá bẹ̀ òun ló fún òun ló fún ọba bẹ́ẹ̀ lábẹ́rẹ́ wọ́n ní no then kí wá ló ṣẹlẹ̀ kí ló kàn ọmọ yìí nínú ẹ̀ kí ló kàn ọmọ ẹ̀ wọ́n fẹ́ mọ bàbá tó bàbá tó bá wù mí ó lè bí ọmọ mi fún kí wá ló kàn ẹ̀ bàbá tó bá wù mí ni mo lè bí ọmọ mi fún ṣé ọmọ yìí ló pa bàbá ẹ̀ lábẹ́ bí yín tó bá ti ní kò pa bàbá ẹ̀ so kí ni nísìnyí fi ń béèrè díẹ̀ ni ẹ̀ ọlọ́pàá ló ṣe investigation náà kí ló ṣẹlẹ̀ táwọn kan wá motive má gọrẹ o mò ń já ẹ tán má gọrẹ ó ti yẹ má gọrẹ ẹni tó bá ní ṣe DNA sọ pé kó ṣe DNA àwọn ọmọ títí ẹ kó sórí gbá àwọn tó ń kẹ́ ọmọ wọn nínú ilé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àwọn náà lọ máa advice ẹ do DNA do DNA do DNA you are an adult you are an adult which adult which adult ẹ lè advice ọmọ yín bẹ́ẹ̀ adult ní anyway ṣé o lè ẹ lè advice ọmọ títí yín bẹ́ẹ̀ ṣẹ́yìn lè advice ọmọ títí kó fi ọmọ yẹn kan ṣe tọ́lọ́run fún kó fi short kó fi short public up ẹ lè advice ọmọ yín kó gbọ́ ọmọ títí ẹ̀ kó gbé sẹ́nu kòkò ẹ́ yà ẹ́ adult ni ẹ́ ògùn tó underage kí lẹ wá jẹ́ màmá ẹ̀ fún kí lẹ wá jẹ́ màmá ẹ̀ fún ẹlòmíì tó bá dẹ̀ bú ọmọ tiẹ̀ báyìí ó máa gbèjà ní ó máa gbèjà ọmọ yẹn jà kò ní sọ pé kọ́mọ yẹn wá bú wọn níta kọ́mọ yẹn wá ṣe kinní kan kọ́mọ yẹn wá jà adúrú ọmọ gbèjà ẹ̀yin ọmọ pádọ̀tì làwọn ọmọ titi yín tẹ máa tí wọn tí atẹ́gùn ò lè fẹ́ kọjá wájú ẹ̀ yẹn àwọn ọmọ tí ẹ jẹ́ pé yín kẹyìn ẹ̀yin ọmọ pádọ̀tì ni wọn àbí islander nígbà tó ń bú ọmọ ẹ̀ lórí social media lórí tiktok ń bì tó ń bú ọmọ ẹ̀ lóṣìṣì ẹ̀mí ló ti gbọ́mọ ìwá síta pádọ̀tì ni kó wá dá wọn lóhùn gbogbo yín màmá wá dẹ́tì ni adọ́tì ni ẹ̀ ọmọ wù mí owó tèmi ní òun ni mò ń yá ẹ unfortunately òun wò mí bíi blogger I am not a blogger unfortunately oh you are looking at me you are seeing me as a blogger eh? ẹni tó lọ́hùn wọn sí ẹ ni mí mi ò kí ń ṣe blogger lọ́dọ̀ tiẹ̀ bọ́ lójú títì ẹ blogger ni wọ́n nǹkan tó máa jẹ ló ń no lórí social media yìí kò sí èèyàn kankan tó sọ pé tọ́lá ní o kò ṣiṣẹ́ takuntakun gba two hundred dollars nítorí òun ṣe ògbó ìdààmú ohun mi o kò sí omi ìṣe lébi o àbí mo jọ wọn i'm not one of them no i am not one of them kò sí èèyàn tó pè mí jókòó tọ́lá ní jẹ́ máa fún ẹ ní one hundred dollars sísìn ó ṣe bó ṣe tọ́jú àbòmùbá ẹ̀kíní kan ohun mi o kò sí èèyàn o àwọn tó ń wò tí wọ́n ń ṣe tí mò ń ṣe ṣó àwọn fans mi àwọn tó wà mí báyìí tó ń gbọ́ mi kò sí ìyàtọ̀ sọ pé tọ́lá ni máa fún ẹ two hundred dollars ó try gan fún wùmí o irọ́ o irọ́ o so má wù mí bẹ́ẹ̀ ni pé ah, nǹkan tó fẹ́ jẹ ló wá èmi o i'm not one of them o ó ṣáà rí pé one week mi ní wàá ṣe show i am not one of them tó fi social media jẹun àwọn tó fi social media jẹun pé àárọ̀ ọ̀sán alẹ́ wọn kì í gbádùn wọn máa wá láàárọ̀ lọ́ máa wá lọ́sàn-án máa wá lálẹ́ because wọn lè sùn èmi èmi ò fi social media jẹun me i just dey do my thing fóònù lèmi ní tèmi ṣé you get fóònù ni mo ní àbí mo fẹ́ build the page me i did not use it to build my page o èmi ti ní pé e, èrò tó wà lórí platform tipẹ́tipẹ́ mo dẹ̀ ti ṣe show mi tó ti go viral kí tó kí Mohbad tó kú so èmi ò ń ṣe èèyàn kankan tó ń lé tó ń lé shadow kiri o i'm not a cloud chaser o so if you're looking at me or some people are telling you where ah dear ma don't mind them Oh, don't mind that she just want to use you to check kíní kan no i'm not using you to do anything okay i'm just telling you the truth so tó bá tó bá wá decide pé ẹ eh, nítorí pé àwọn kan pressurize ẹ àwọn kan dẹ̀ tún bó ṣe pressurize ẹ tó àwọn kan náà tó wá ń bẹ pé ẹ eh, má lọ bá dá lóhùn lọ ṣe fún lọ ṣe tó bá lọ ṣe náà kò kò kò change kankan kò ṣe kò change kankan bó ṣe ń gbógun tẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ continue it's not going to change anything and you are not even supposed to do that a lot of people don't ń wò ẹ́ ló fẹ́ wo decision tó fẹ́ take They want to see the kind of woman you are. Share you get. So, don't look at me. Wọ́n taba pé bebe, soke bá ju abẹ̀bẹ̀ sókè lẹ́ẹ̀mẹ́wàá, ibi pẹlẹbẹ ló máa lo ma mu mú ló máa ti mú wálẹ̀. Tí wọ́n bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà, ibi pẹlẹbẹ lo ti máa bó ṣe bá káṣkan náà ló ṣe máa bọ́ sílẹ̀. What is good is not good. What is not good in Nigeria is not good in America. Okay? What they are asking you for, they can't ask any on you, Òyìnbó. But most of them live in abroad. Tell them to ask their neighbor. They cannot say that to people. It's not because you are a young eh, no, it's not because of that. Okay, what is happening what is happening to you right now can happen to a woman of 40 years old, 50 years old. So it's now depend on that how strong that woman is. Because sí nǹkan sẹ́ni tó kìí fìlọ̀ kú lọ lọ́yọ́. Bó tó bá another problem She ma wa ti o bá problem ń Ti Tí o bá problem mi she tún ma wa àwọn problem mi wà ó máa ṣẹlẹ̀ síyàn èèyàn máa gùnkè láti bẹ̀ torí ẹ̀ mo ṣe sọ fún ẹ gbogbo ìṣòro tó wà nílẹ̀ níwájú ẹ tó rò ní ìṣòro tó bá jókòó bèrè pé ṣé o lọ́lọ́run ṣé ọlọ́run rí ẹ ṣé ọlọ́run ló kọ̀ sí gbogbo kíní ṣá ọlọ́run kọ̀ sí gbogbo kíní fún ẹ láti láti pick from it God wants you to pick yourself to pick your pieces from this okay if you are smart enough you will grow with this nonsense they are doing Only if you cannot listen or if you don't want, you don't know what you're doing. Let me tell you something. Ó kò dùn mí, ó dùn mí pé mi kì í ṣe ìyá ẹ̀, tó bá pé mi ni mo bí ẹni, kò bá yàtọ̀. I can only try my best and leave the rest. So you understand? Because you know some people will be like, ah, ó control, ó fẹ́ máa kàn. No, mi control ẹ. Mo kàn ní passion fún ẹ, pé ah, ọmọdé yìí, ọmọdé yìí ni. You understand? Ó control, ó fẹ́ máa gàgẹ̀. No! she wọn not ti You ò tí advice ẹ wrongly rí i have never advised you go go get ẹ wrong go there rí pé regret it. because i study things mo situations of things ṣe i'm not looking for money ṣé you get i study what is happening on social media báwo ló aside from social media this is how you can fight this battle this is how you can win it this is what you can do this is what you can get i'm going to tell you something today Write it down. If you don't do this DNA, you have peace of mind that I'm doing it. Having DNA done will give you more stress. Otiye, Lokosile, today is the night of July. If you end up doing that DNA, ó máa fún ẹ stress tó pọ̀ to tó bá ṣe because now eighty percent of people want to back pé or ò DNA They're now going back kó lọ ṣe DNA you tí DNA yẹn bá jẹ́ ti Mohbad tọ́mọ bá jẹ́ ti Mohbad ẹ̀mí àwọn àníjẹ́ ó gbádùn ẹ̀mí àfẹ́ bọ́ because this is the person you are fighting it's not fighting you because you want to take care of that boy no it's fighting you because of royalty tí o tiẹ̀ sí how ah, are you sure there's even royalty anywhere ẹni tẹ́ fẹ́ gba royalty lọ́wọ́ ìtàlẹ́ni náà ẹni tó ń rán wọn níṣẹ́ so even if they let me tell you something ó bẹ́tà káwọn èèyàn kó fi àwọn èèyàn kó sọ àwọn èèyàn di doubting Thomas ju pé kó kó jẹ́ kán wà straight for láti kán understand nǹkan tó ń lọ when tí o bá lọ subject ara ẹ sí DNA yìí tí o bá ṣe DNA yẹn wàhálà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ṣe mọ̀ pé ìjàlè ṣe mọ̀ pé ìjánu DNA mi ṣe DNA yìí ó ti tán wàhálà ó ti tán lẹ̀ even àwọn míì ti gbà pé ọmọ yẹn ò fẹ́ ṣe DNA àwọn míì ti accept etiquette kan tí mo sọ àwọn míì ti accept pé ọmọ yẹn lágídí kò fẹ́ ṣe DNA but if you now go back and do it eh problem sori dragging bashing tó máa wá lẹ́yìn DNA yẹn ìwọ gan wà ní ìbá má ṣe